له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 lẹ́yìn ìgbà tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó dá màláíkà Jibril lóhùn nípa àbẹ́rẹ́ tó ṣe lọ́dọ̀ rẹ̀ nípa píníjà Islam màláíkà dáhùn onísọdá olólùkọ Umar radiyallahu anhu onífà àjẹmínà lẹ́hu alùpùpù ìsọ̀jọ́pọ̀ ọwọ́ ayé àwọn lẹ́nu fún màláìka yìí fún ìbéèrè yìí òun ló ti béèrè òun ló ti fi tẹ́lẹ̀ yìí kó dòdò ní wọn lọ́wọ́ ìyẹn onífà ti béèrè ó tún wá náà ló ti máa tẹ́lẹ̀ yìí ẹni tó dá lóhùn láì jẹ́ kó ti mọ ìdílé ìdájọ́ àti pé arákùnrin yóò máa bèrè fúnra rẹ̀ nítorí ẹlòmíì ti béèrè nípa tí wọ́n máa ń kó béèrè. قال فأخبرني عن الإيمان أني ومن رغب الإيمان الإيمان من الأربعة قلنا التصديق kápẹ́yìn lọ́lọ́dodo kápẹ́ ọ̀rọ̀ rẹ̀ sódodo eléyìí máa ń pè ní alìsímán gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yà níbi yóò tó alẹ́ ìṣẹ̀lẹ̀ má ti ṣe sọ fún bàbá wọn lẹ́yìn ìgbà tí wọ́n tọ́ àlọ́bí yóò tó sínú kànga tí wọ́n wá wáyé wọ́n kúrọ́ lọ fún bàbá pé ìkòkò lọ́jọ́ yóò tó àwọn náà ti wá rí pé bàbá ọgbà ń gbọ́. وأتاهم وما تنتج مؤمن لنا ولو كنا صادقين أبي ما قلت كوني كأبو ولا قلت كل دولار فهو فهو الإيمان في اللغة العربية بمعنى التصديق اسمها الإيمان للغة وناني كذا نقول ومن الشريعة والنهي اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية إذا الإيمان من الشريعة قلنا لجعل الله سبحانه تنزل لمن كل أمامه تنزل في كل واتسيطه ìmánì àmàlékún látàrí títẹ̀lé tọ́lọ́ a sì máa dẹ́kù látàrí títẹ̀lọ́. Al-Iman oná lọ́nà ọba fi sọ́ọ̀dì mùsùlùmí ẹni tó bá ní ìmánì olóma ń jẹ́ mùsùlùmí ẹni tí ò ní ìmánì kò lè jẹ́ mùsùlùmí torí ẹ̀ ìmánì rẹ gbọ́dọ̀ ti àkójọpọ̀ ọ̀kan yìí àdìsọ́kà àwíkórí ahọ́n àforíkèsí sẹ́tọ̀. Bí èèyàn bá jẹ́ ike, ó ní àdìsọ́kà rẹ̀ bí ọlọ́run ọ̀pọ̀lọ̀ àlùmí oníkàlà tó sìn. Wọ́n kò lè wíkórí ahọ́n rẹ̀ onítọ̀ọ́ ò lè jẹ́ mọ́mí láéláé. Ò lè jẹ́ mọ́mí láéláé. Gẹ́gẹ́ bí àwọn káfíìrì mi lẹ́kọ̀ọ́ àwọn náà láwọn wòye sí pé ìsìlámù lọ́nà lódodo ṣùgbọ́n àwọn ò lè kọ́ àwọn ò lè kọ́ àwọn ò lè gba ìsìlámù irun wọn ò lè jẹ́ mùsùlùmí láéláé gẹ́gẹ́ bí fìràwù ọgbà bọ́lọ́pàá rẹ̀ lódodo bí ọlọ́run rọ́pòlá àìwí onìkan lásán sìn ṣùgbọ́n kọ̀ láti sin lọ́ọ̀ ọkọ̀ láti sin lọ́ọ̀ ọkọ̀ láti wí gbólóhùn pé mi náà gbà láti máa sin lọ́wọ́ eléyìí lọ́gbà ló fi jẹ káàbì ó sì ti kú ní káàbì ọlọ́ni wọ́n já kábí orí ha wọ́n tẹ ìfọ́lẹ́ ta àkóso hàn olùmọ̀lì wà olùwà wọ́n ta orí sí ọ̀kan tuntun ọlọ́run kó nìkan lọ́sọ́kọ́ kò wọlé lọ́sẹ̀ ní ìgbà tí ọkàn wọn sì máa bẹ́ẹ̀ dájú sáká ìlọ́wọ́ adé náà ti dáta fún eléyìí olùmọ̀n wàhálùwàrà àbòsí àti ìlera báyìí ìlọ́mú kí fúráwọn àtàwọn èèyàn lọ́mọ ọ̀gbọ́n ọ̀gbà gbọ́. téèyàn bá wá jẹ́ pé ewu gbọ́dọ̀ ní máa ní gorí ahọ́n rẹ̀ ìgbélé ilẹ̀ ẹni lọ́wọ́ kò sí ọba àkọ́tọ́tọ́ láti gbọ́dọ̀ ní dọ́kítà àyàfi ọlọ́ máa wá ààrí lọ́kàn rẹ̀ kò rí àyè ní ọkàn rẹ̀ ẹnjẹ ń sọ orí ahọ́n rẹ̀ kò sí lọ́kàn rẹ̀ fọwọ́ múnáfẹ́ múnáfẹ́ kìnìyà ẹgbẹ́ tí ọlọ́wọ́ bá ti sọ ike yọkúló ẹbí ọ̀gbọ́ ẹ̀hẹ́ máa lẹ́yìn tó fi kúló ẹ̀hẹ́ ẹnjẹ ń bẹnu wá wí kò sí lórí kò sí lórí ọkàn ẹnjẹ ń bẹnu sọ kò sí lórí ọkàn kọ́nà mẹ́yàwó amúnáfẹ́ amúnáfẹ́ kíkọ́ dáńtẹ́rẹ́rẹ́ wọ́n kọ́ lọ́jà rárá. àwọn ẹjọ́ ọmọ sọ ikú bọ́ ọlọ́wọ́ mi ò dénú mi àwọn mùnàfíkì ni àwọn lọ́lùwẹ́jì lẹ́yìn olóṣù méjì èèyàn olóṣù méjì èèyàn ẹlẹ́ni ti ha kulẹ̀ ibi wẹ́jì wọ́n ha kulẹ̀ ibi wẹ́jì ná yóò kojú ìwà bá wọn lẹ́yìn yóò kojú mi lọ bá wọn mi láyé kúnú àyìnbó lọ́ọ̀dì wọ́n ní ìhà kò lè jẹ́ àbí lọ́dọọlọ torí ẹ̀ mùnàfíkì ni ẹ̀. àwọn ẹni tó ṣe pé ahụ pàdé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n sọ fún àwọn náà kọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́ba kù wọ́n kọ́ àwọn tòṣèré wọ́n lè gba làwọn wà lẹ́yìn wọn àfi bí ké lẹ́yìn àkókè àwọn nìyẹn rẹ ló ti dẹ́kun kí ti kọ́kọ́ wọlé lásán iná múná pépé iná pépé pépé ló iná náà nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn múná ti fẹ́ máa wá sí wọn lọ́ba ti lọ́la tó ń dàgbé yà. àbúrò kò mọ lọ kò sí bó ti lọ ọkọ lọ́wọ́ bá gbọ́ lọ́kàn rẹ àti lórí ahọ́n rẹ tó o ní wá máa ṣiṣẹ́ gbàgbọ́ òdodo lọ́sẹ̀ mú mi. o lè dọ́dún gbàgbọ́ òdodo àyàfi kọ́ máa ń tẹ́lọ̀. فلا صدق ولا صلى ولكن كذب وتولى إذ صلاة هي زكاة nígbà máa ń kọ́rọ̀ ọlọ́run ọba nírọ́ ni ó sì máa ń kọ́yìn kọ́rọ̀ ọlọ́run irun wọn lè jẹ́ ìtọ́kọ ọlọ́run ọba gbọ́. gẹ́gẹ́ bá ti ṣe rí láwùjọ wa ọ̀pọ̀ ẹ̀fọ́ yẹn ní orúkọ lásánjẹ́ mùsùlùmí wọ́n kì í ṣe lọ́rùn àti tí rọ́mọdọ́nà bá dé ọ̀pọ̀ ẹ̀fọ́ yẹn wọn ló jẹ́ kó ó tún ti jọ ọdún mọ́ àmì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ló ti kọjọ ọdún ó tún ti lọ́jọ́ ọdún míì ẹ̀yìn náà islam kan islam yìí wá dà ẹni tí ìgbà ti lọ àti lọ́jọ́ ọdún mọ́ ẹni tí kìí ti lọ àti lọ́jọ́ ọdún ẹni tí kìí ti lọ àti lọ́jọ́ ọdún rẹ̀ láti wọlé àwùjọ wọlé àwùjọ torí ẹ islam ó ní ìṣe pẹ̀lú ká tó tún ṣe islam ó ní ti pẹ̀lú pé àgbọ̀dọ̀ nàgẹ̀rẹ̀ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ alẹ̀ wà àgbọ̀dọ̀ rọ̀gbẹ̀gà ṣàtìjà ẹ̀sìn ẹ̀sìn yọ̀kì. máa ti olú ẹlẹ́gàá rẹ lọ́lọ́sọ títí tí òkèlè tó kú dé. mùsùlùmí ọ̀lọ́jọ́ sinmi táwọn akọ́jọ́ sinmi ni ó àní ti lọ lónìí. kẹ́ńlá gbogbo ògbà ni mùsùlùmí ọ̀mọ̀ ti lọ wà àgbọ̀dọ̀ rọ̀gbẹ̀gà ṣàtìjà ẹ̀sìn ẹ̀sìn yọ̀kì máa ń tọ́lú ẹlẹ́dàá rẹ títí tí kò fìdé bẹ́ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wa sọ. yẹtí ló ti máa ń mọ ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́ ní máa ń yàn yàn máa lé fún sí wọ́yẹ̀ ń fún mi kàwéyà ẹni tí máa ń tẹ́lọ̀ ní máa ń yàn yàn máa lé fún ẹ gbàdé sàtàkọ̀ sọlọ lọ àpò àyè wa lè tẹ̀lé oníláyé ti dájú kí ni ayé ti ní wàhùn mọ́mẹ́ni wọlé ti fún sáré fún. حين يسرب وهو مؤمن ولا يشرب الخمر جاربها حين يشربها وهو مؤمن أنا بني ونزنا ونزنا وأنت مؤمن إذا تزنا لوين قل يومي ما جالي وأنت مؤمن إذا تزنا لوين أم توني مسلم وأنت مؤمن إذا تزنا لوين ثم pé Imani olùkẹ́ pẹ̀lú ọ̀dà láti ìdáná. Imani olùkẹ́ nígbà tí mo ti lọ́wọ́ kò sì sí pẹ̀lú oníṣìnà nígbà tí mo ti ṣìnà lọ́wọ́ kò lè sí pẹ̀lú ẹni tó ti pé jalè nígbà tí mo jalè lọ́wọ́ kò lè sí pẹ̀lú ẹlẹ́bọ nígbà tí mo jalè lọ́wọ́ tó lẹ́bọ gán àkókò ìmánu ìmánu sí pẹ̀lú rẹ̀ iná ló fi lọ gbé ẹ̀kú ikú wọ̀ tọ́lọ́ mi lé kú yan ìmánu ti yà ọ́ ìmánu sí pẹ̀lú ẹ̀ wọn náà fi máa wọn sọ̀rọ̀ tó ti tẹ̀lé ìmánu ti yà ọ́ ìdí nù tí wọn náà fi jáde tó ṣe wípé wọn bá wọn sórí káyé lórúkọ wípé ìwọ náà fúnra ara rẹ wọn máa tàjọ ìmánì èsì pẹ̀lú yẹn máa tẹ̀lọ ìmánì èsì pẹ̀lú yẹn máa tẹ̀lọ tẹ́lẹ̀ ti tọ́lọ́ ìmánì lọ́mọ lé kú tẹ́lẹ̀ ti tẹ̀lọ́ tẹ́lẹ̀ ti tẹ̀lé tọ́lọ́ ìmánì lọ́mọ lé kú tẹ́lẹ̀ ti tẹ̀lọ́ ìmánì lọ́mọ lé kú kọ́lọ́ máa tẹ̀wá lé ìmánì ìmánì darí ọ̀padà ti púpọ̀ mùsùlùmí ni wọ́n máa ń pèlè ẹni tó ní ìmánì ẹni tó ìpèlè mùsùlùmí kò ní ìmánì ìmánì náà lọ́yà ẹni tó jẹ káfíìrì káfíìrì lẹni tó ìpèlè mùsùlùmí nígbà tó bá tó jẹ mùsùlùmí lọ́dún wa kan ìpele múmi ìpele múmi ni ó ti ìpele mùsùlùmí lọ ìpele jíjẹ múmi ó ti ìpele jíjẹ mùsùlùmí lọ gbogbo apáta mùsùlùmí gbẹ̀yàn mélòó ni mú mi nínú wa èèyàn mélòó mú mi nínú wa nítorí pé ìpele mú mi ọ̀gá ju ìpele mùsùlùmí lọ. ẹ̀ẹ́dì anájọ sọ̀rọ̀ wà wà ní wa ní sẹ́lẹ̀ ọwọ́ ajá omi bẹ̀rẹ̀ lẹ́rù ọ̀dà lóhùn gbàtó bí ní ọ̀gbẹ́rẹ́ ní àdéhùn ìmáàlì sọ̀rọ̀ nípa ìmáàlì anábìrin àti tó pinna bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره النبي صلى الله عليه وسلم والإيمان إليه تؤتي الإخبار ìgbàgbọ́ òdodo òun náà nípa ọ̀pọ̀lọ́ ọba gbọ́ kó o ti gba àwọn màláìka rẹ̀ gbọ́ kó o ti gba àwọn àtìrà rẹ̀ gbọ́ kó o gba àwọn àrántẹ́ rẹ̀ gbọ́ kọ́kọ́ ọjọ́ kẹyìn lọ kó sì gba kádàrá lọ rere àti rẹ̀ eléyìí ni wọ́n pè ní orígun ìgbàgbọ́ òdodo. gẹ́gẹ́ mọ̀ pé ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí gbogbo wa káàdì orígun ìgbàgbọ́ òdodo yìí ń pẹ̀lú wa káàdì ìbàdàn ló ń mọ̀ orígun ìgbàgbọ́ òdodo mẹ́tẹ̀ẹ̀ta onáfẹ́ nínú ábídì e, islam ilé ìgbòho mùsùlùmí gbọ́dọ̀ gẹ́gẹ́ bá ti ṣe máa orígun mara àwọn ẹ̀sìn náà dájú ọ̀ràn èèyàn náà tó ní ká máa orígun mẹ́fẹ̀ẹ̀fà ní ìmáàlì eléyìí tọ́jà sí kápọ̀ ọlọ́run ọba gbọ́ kápọ̀ àwọn mẹ̀lẹ́kà gbọ́ kápọ̀ àwọn tìrọ ọlọ́run ọba gbọ́ kápọ̀ àwọn àrántí ọlọ́run ọba gbọ́ kápọ̀ ọjọ́ ọ̀kan ìgbọ́ láti ní ìgbàgbọ́ sí kádàrà rere àti àbúrò rẹ̀. àlejò ìjà ló ń báyìí olódodo lọ sọ kí lè fi máa tó mọ gbọ́ lọ́wọ́ bá fẹ́ lẹ́nu oníkálukú wa iná làmà bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ pípa tá a ti bá gbọ́ làbí jẹ́ mùsùlùmí tọ́ba wa fi ọ́ lérò ọlọ́gbọ́ lọ́ngbọ́ pípa tó ti bá gbọ́ ló fi jẹ́ mùsùlùmí kí wọ́n á ní ìgbà tí ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó máa ti ẹgbàá báyìí tẹ̀sí má dájú gbogbo ẹni tó bá tó kọ́ ọmọ gbọ́dọ̀ ọmọ gbọ́ nǹkan mẹ́rin ní gbọ́dọ̀ tó sọ̀rọ̀ gbogbo ẹni tó bá tó kọ́ ọmọ gbọ́dọ̀ ọmọ gbọ́ tába ti àwádìí kankan nínú mẹ́rin ní ọgbọ́dọ̀ ọmọ gbọ́ tába ti rí lọ́dọ̀ ọgbọ́dọ̀ ọmọ gbọ́. alákọ̀ọ́kọ́ alẹ́ máa ń bí gbogbo ẹni tó bá tó kọ́ ọmọ gbọ́ ọgbọ́dọ̀ ní ìgbàgbọ́ òdodo tó kọ́ ọmọ bẹ́ẹ̀ ọgbà gbọ́ wọ́n gbà pé mbẹ káfíìrì ni ọ káfíìrì ni gbogbo ẹni tí ọba ti gbà ọlọ́mọ bá bẹ ọlọ́mọ bá wá bẹ eléyìí kò sí iye méjì pa gbogbo ẹni tí ọba ti gbà ọlọ́mọ bá bẹ kọ́ kéésì mùsùlùmí báwo láti wá dá mọ̀ pé mbẹ kó lọ́ọ́ fẹ́ wá sí láti mọ̀ pé mbẹ ọlọ́mọ bá bẹ nítorí wípé àwọn àmì wọn pọ̀ lọ́jàrá tí wọ́n ń tọ́ka sí bíbí ọlọ́run. ilẹ̀ ń tu ilẹ̀ mma sórí sórí pé asálásá ló mú kílẹ̀ ọ̀ma asálásá ló mú kílẹ̀ òkú sórí ìpè ilé yìí ti di ọwọ́ ọlọ́run báyìí nínú àmì tó fi tọ́lọ̀ ọba àmì yẹn. oorun àti òṣùpá nínú àwọn àmì kọ́lọ̀ ọba bẹ́ẹ̀ ni wọ́n yọ wọ́n ti wọ̀ pẹ̀lú bọ́lá ọba ti tètè fún wa nínú àmì bọ́lá ọba bẹ́ẹ̀. ètò ilé ayé bó ti ṣe lọ lórí bọ́lá ọba ti rí pé lálẹ́ kọ́ yẹ kó ti tó àsìkò tó náà kó tó tó mú ni mú àsìkò tó ní kó ró mú ni mú àsìkò tó ní kó tó ọ̀rọ̀ lòdó rọ̀ àsìkò tó ní kí ọyẹ kọ wà lọyẹ wà gbogbo eléyìí tọ́ka pé ọlọ́run ọba bẹ oúnjẹ ọba ọ̀ndà lówó ọ̀ndà nù rẹ oúnjẹ rẹ sọ kọ̀dọ̀ dára rẹ ọwọ́ àtọ́kù kọ̀tọ́ lọ ọ̀dà nípa ọ̀nà àtọ́sọ ọgbọ́dọ̀ gbà kọ́ lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ gbà kọ́ nínú dábì máa dá àwọn pé ń bẹ òun náà ní kẹ wúra yín wò wọ́n fi amúkọ́sí fún abẹ́rẹ́ ọlọ́sẹ̀rọ̀ ẹ wúra yín wò ẹ ríran ẹ rà mí bẹ tí ọmọ àtọ́ka sí mi kọ́lọ́mọ̀ bá ń bẹ ẹ gbọ́dọ̀ gbà kọ́lọ́mọ̀ bá ń bẹ ẹ lẹ́pẹ́ ẹ gbọ́kọ́ dá yín lọ ẹ pariwo sí ẹ gbọ́kọ́ dá yín lọ ẹtọ ọlọlọdọ rẹ ẹrí gbogbo yìí ẹntìrà yìí ẹyìnmá yìí dídá lọ́wọ́ ọba ti dá yìí lọ ẹyìnmá yìí ọ̀ńtọ́lọ̀ ọba ti fún yìí látàrí ẹ̀kọ́ ẹ̀tọ́rọ̀ ọ̀pá ẹ̀yìnmá yìí tó ti ṣe fún yìí láyé ẹ̀kọ́ ẹ̀tọ́rọ̀ wọ́n yìí dá ọ̀tọ́ ní àwọn ọ̀dọ́ ìlà ẹ̀ṣọ́ wa. ìbálẹ̀ fẹ́ fa iye ìdára tọ́lọ̀ ọba ti fún yìí ẹ̀rí pẹ̀lú ìmọ̀ká rẹ̀. Bẹ́ẹ̀ bá wá yé wa, dandan ní kápá ọ̀pọ̀lọ̀ ọ̀bá wa bẹ̀. Dandan ní kápá ọ̀pọ̀lọ̀ ọ̀bá wa bẹ̀. Ẹlẹ́sìn sẹ́ni tó bá sọ sí ọ̀pọ̀lọ̀ ọ̀bá gbọ́, ó náà ní ẹlẹ́sìn máa ń bẹ̀rù yẹtìlá. Ẹgbẹ́ náà gbàgbọ́ pé ọlọ́mọ bá ní olúwa. Ẹni ìgbàgbọ́ sí tẹ́tọ́ ọlọ́mọ bá ní. Gẹ́gẹ́ bí dídẹ́dà gẹ́gẹ́ bí mímẹ́dá máa tẹ̀mí gẹ́gẹ́ bí gbígbẹ̀mí ẹ̀dá gẹ́gẹ́ bí gbígbẹ̀mí gbígbẹ̀ ẹ̀dá ga gẹ́gẹ́ bí rírẹ̀ ẹ̀dá lẹ̀ gẹ́gẹ́ bí títí ẹ̀dá láǹfààní gẹ́gẹ́ bí gbígbé ìyẹrakọ ẹ̀dá gẹ́gẹ́ bí rírọ̀jù gẹ́gẹ́ bí àìrọ̀jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí ọlọ́run bá tọ́lọ́run bá ń ṣe ẹgbẹ́ ọlọ́run bá gbogbo ìdí ọlọ́run kọ́ ọ̀sẹ́ni tó lè dí àbọ̀lọ́ nínú ẹgbẹ́ ọlọ́run lẹ́yìn bá ti lọ àgbà wò mẹ́rin ká máa ń bẹ nínú àwọn èèyàn tó lè dá sí yín láǹfààní tó lè dá para ní ẹ̀kọ́ lọ́wọ́ bá bọ̀. eléyìí ti pọ̀ láwùjọ yorùbá wọ́n máa ń gbàgbọ́ pé ọlọ́run wà ènìyàn náà ti bẹ̀ ọlọ́run ló ti rere èèyàn ló ń ta ìlà wọ́n wá gbọ́ ọlọ́run méjì bọ̀ wọ́n tara bẹ́ẹ̀ wọ́n ti káàtó. tí dáadáa bá ti wá ọ̀pọ̀ ìwé ni wọ́n máa ń mọ̀ ọ́ lọ. láì dábàá tí wọ́n kọ́ ó sì ràn án mọ́yà wọ́n lè yàn náà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ Yorùbá máa ń tinú láti sọ pé lágbádá ló ṣe làmẹ̀dọ̀ ló bá mi dà lóde ìwòye ọmọ Yorùbá ìsinmi máa wọ́n sọ ní yáyáyáyá kọ́dọ̀ tó lè lọ pariwo lé lórí nínú ilé rẹ̀ pé mo ti rí ọ atẹ́tẹ́ ti fẹ́ àti nípòrò adìẹ adìẹ náà wà dà tala ti ẹnu ẹ méjèèjì torí pé àwọn ọba gbọ́ kí kọ́lọ̀ ọba ló máa mú káyọ̀ sẹ́yìn ọlọ́run ló máa mú kọ́lọ̀ ọdí máa yọ àsìkò tí dáadáa ti ọ tá ló ń kúrú lọ́ba tóbi wá jẹ́ pé bàtà ìdálé èèyàn ló ti ràn rẹ̀ mọ́ ọmọ Yorùbá àyàfi ká ronú wa wò àwa mùsùlùmí pàápàá ká gbọ́ lọ́nà ọba gbọ́ lódodo ìsì ọlọ́ọ̀tọ́ lọ́ọ́ ṣe ẹ gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ èyí ìdí ọlọ́dọ́lọ́ ṣe ẹ gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ ọ̀tà ìdí ọlọ́dọ́lọ́ ṣe ẹ gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ àlùjáde àbí màláìka ọlọ́run ọba nìkan ló lè ti tẹ̀ rẹ̀ kò sí ẹlòmíì ní ìlú àti bàbá jẹ bẹ́ẹ̀ kí ló dé sẹ́kọ̀ọ́ wá fún ọmọ ní òòtà fún ìwà bóòlù tá a ti lè fún ìwà òòtà ò lè fún kankan wá láéláé kò lè fún kankan wá láéláé òòtà tó ọ̀rọ̀ gidi yóò lè dá kankan sí fúnra rẹ̀ òní ọmọ amọmọ wa fún ọ ọmọ náà lọ. àbùrọ̀mọ wa sọ ọmọ nípa fún mi nípa ti fún ọ nípa ti kan kíni jẹ bẹ́ẹ̀ kí ló lè dá sí kò lè dá sí tẹ̀tẹ̀ ọwọ́ nípa fún mi bọ́ọ̀lù nípa ti fún ọ ó tún ló sá sí o kò tó lè fi ọ láéláé tóró náà ríra rẹ̀ lò ó tún náà ti sábà pé sínú ẹ̀yọ́ ọ̀fẹ́ sí i bàbá lè fi ra rẹ̀ jẹ́ kó lọ fi ra rẹ̀ kó bẹ̀ ojú kan náà tán bí. torí ní ẹgbẹ́ yìí báyìí báwo lọ́nà wọn ti máa wá kúrẹ́ fún iṣẹ́ máa ti fẹ́ fún tàbí. báwo lọ́nà wọn ti gbé ìnira kò yín tó gbé ìṣòro kò yín tó yẹ pẹ́ lómi lẹ́ẹ̀mọ́ bẹ̀rù hàn. dípò kí ẹ ti sùúrù kẹ máa bẹ lọ ẹ máa wá fẹ́ fún tàbí. ìdí nù tẹ́ máa rí àwọn àtàkàtà nínú tẹ̀sí Yorùbá oníkálukú yọ ọmọ kọ̀ọ̀kan púpọ̀ sára ilé ìkọ̀ púpọ̀ sára mọ́tò ìkọ̀ púpọ̀ sára ilé ìtajà ìkọ̀ púpọ̀ sára mọ́ṣíìnì. ìjọba tó ní táǹkì tí wọ́n á ní wọ́n rí epo kẹrọsí sí olóòtú kọ̀ọ̀kan púpọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló débi ènìyàn ní ẹbẹ̀ ẹgbọ́rọ̀ ìyẹn ní kéèyàn ló débi kó tó fi ta kẹrọsí mọ́tò lọ́ọ́ ẹ̀kú wọn máa tà wọ́n lè kọ́ lọ́wọ́ ọ̀dẹ́ nígbà tó wọ́n ti láàyè èèyàn ní ọ̀dẹ́ ẹ ti gbà pé èèyàn náà ń bẹ ó lè ṣe ìgbàdọ́rọ̀ ọmọ bá ọ̀gá tẹ́ yóò mú tẹ́ ẹ ti tẹ̀ tẹ̀ tẹ̀ lọ́lọ́ ìdí ọlọ́run tọ́lọ́ ń pè ẹ gbọ́dọ̀ fi ti tọ́lọ́ ọlọ́run ẹ gbọ́dọ̀ fi ti ọlọ́run kẹ lọ fẹ́ fún yàn àti lè fi fọ́ọ̀mù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run kẹ tó ń tẹ́ fọ́ọ̀mù náà lè dáńdé gbogbo ẹ̀fọ́ àtọ̀ bẹ́ẹ̀ kó yíká. inú gbàgbọ́ Yorùbá àwọn ọ̀gbà kọ́lọ̀ ló máa má burú séèyàn wọn ọ̀gbà kọ́lọ̀ ọba ló máa ní ká má nì wọn ọ̀gbà kọ́lọ̀ ọba ló máa pé ká má ga wọn ọ̀gbà kọ́lọ̀ ọba ló máa pé ká má bọ́ sí i àwọn máa ń rò pé èèyàn ní èèyàn ní èèyàn ní èèyàn ní ìdínà tó fi jẹ́ kọ́lọ̀ ọba lọ ẹ̀kún ọmọ àdúrà ọlọ́lọ́ ẹ̀kún ọmọ wáyé ọlọ́lọ́ ẹ̀kún ọmọ àjọ́sìn ayé ayé lẹ́kọ̀ọ́ tí o máa pariwo. dábìá tí wọn fẹ́ wọná rọrùn wọn kọ lọ́wọ́ bá kọ rárá bí ibi ti jẹ́ kékeré sọlọ ọlọ́wọ́ bá ló máa ń ṣe dáadáa ọlọ́wọ́ ló máa ń fún káyọ̀ lọ́sẹ̀yìn nígbà tó ọba dùn ọlọ́ọ̀nù bàtà rẹ̀ ń yọ ọlọ́ọ̀nù nígbà tó ọ̀nà wọn ti lọ́wọ́ rẹ̀ tó ọlọ́ọ̀nù nígbà tó ọ̀nà wọn ti lọ́wọ́ rẹ̀ ọ̀bá ọlọ́ọ̀nù nítorí pé ọlọ́wọ́ òun náà lọ́ba tó ń ṣe gbogbo kan agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ nàmá àgbẹ̀tọ́ dáko lọ́la ti kéré oko rẹ̀ kọ́kọ́ tó orí rẹ̀ pọ̀ jáde-rẹ́rẹ́ lálọ́sẹ̀ bẹ́ẹ̀ fún ọmọ lọ́sẹ̀ mi ló ṣe wàhálà títí tí orí nǹkan kan mú jáde bẹ́ẹ̀ lálọ́sẹ̀ tẹ́lẹ̀ yìí náà ọmọ àsìkò tẹ́ ẹ ti mọ ìyàwó yín tí ìyàwó lóyún dálẹ́ni tó ṣe ọmọ ẹkúma kúma kúma kúma kúma lẹ́yìn rẹ̀ òdòdó má dalẹ̀ tó ti bẹ́ẹ̀ ọwọ́. ìlọdẹ tó bá tẹ́ pa ọ̀gbọ́ náà bá gbọ́ bàbá ti di pé kankan fẹ́ mẹ́rẹ̀ báyìí wọ́n ti máa dàgbẹ́ o jáde sọ́rọ̀ ara rẹ o jáde sọ́rọ̀ ara rẹ jáde jẹ́lẹ̀ náà. àwọn ìkọlọ ọdún ológun ni ní ìsìn lọ́sílẹ̀ onílẹ̀ wo bàbá dákẹ́ tara rẹ ọkọ̀ dákẹ́ láti tọ́jú tó a lọ sílẹ̀ ológun náà kí ló yí padà ní ọ̀rọ̀ rẹ̀ olùkó tó ń bàjẹ́ sí i olórí ikú ó rìn kó lórí ikú wọ́n ti pẹ̀lú ara wọn orí ikú ní orí ikú nígbà orí ikú bá ti mọ lẹ́yìn ọ̀kan ọ̀ràn ní kájọ́ àpò ti gbà. ọ̀la ti gbà dé gbọ́ adé ti gbà dé gbọ́ ewu olórí ikú ti gbà. gbàgbà ń bá àwọn olórí ikú lọ bá tó àwọn olórí ikú lọ bá tó ọlọ́wọ́ bá ẹnìkan ọlọ́wọ́ bá ó lè ṣe sọ ìtàkùn láàbọ̀ abáláwo burúkú nàìjíríà limited àbá àbá kíni jẹ àbá àti babaláwo ló ń tẹlẹ ẹkọ nǹkan kan lórí ẹkọ ní sàkó làwọn sàkó làwọn ẹni náà lè dáa ìdájọ náà lè lè wà. Tọ́wọ́n sọ bẹ́ẹ̀ nìkan pé ọba babaláwo tó ń lọ yóò ní ìrẹ́lẹ̀ kù ọ̀dọ̀ wọn àpá àmọ́ ẹ̀kọ́ ìtọ́ba wọ ọkọ̀ pé wọ́n babaláwo. Àbúrò àmọ́ fún wọn wá ọlọ́run gbogbo nǹkan àtẹ̀yìn ọlọ́run ọ̀rẹ́ lẹ́dà ẹ̀ lè jẹ́ múmi àtẹ̀bá gbàgbọ́ rẹ̀ ẹ̀ máa ti máa ń gbàgbọ́ bẹ́ẹ̀nìkan ẹnìkan ní sẹ́yìn ẹnìkan ní sẹ́yìn ẹnìkan ní sẹ́yìn ẹ̀kọ́ náà ọ̀bà bọ́ọ̀lù èèyàn máa ń gbìyànjú láti bá ọmọlàkejì rẹ̀ jẹ́ o èèyàn máa ń gbìyànjú láti bí náà ọmọlàkejì o ṣùgbọ́n gbogbo ìyẹn tí wọn gbogbo làkàkà wọn kò lè dá sẹ́yìn tó bá wọ náà ẹgbọ́dọ̀ gbàgbọ́ bẹ̀ wọ́n máa mú lọ́dọ̀ lórí ní àkàdé ìlà ìlà ọlọ́run wọn ò lè rí ẹ̀mí sani lára àyàfi pẹ̀lú ìyọ̀nà ọ̀nà báyìí gbọ́dọ̀ gbàgbọ́ ní ìjọba ọkọ̀ bàbá àwọn kan gbẹ bọ sí ṣọ́ọ̀kù rẹ̀ yàrá pé láwùjọ yorùbá ti ní ẹbọ àgbẹ̀yìn àbíbí kéèkì lọ́dọ̀ àwọn ẹni tó tábìlì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bọ́ wọ́n máa ń pè káàdì gbogbo oríta wọn á gbẹdọ mú ṣọ́ọ̀bù rẹ wọn ní kí wọn lọ dájú nínú àwọn tẹjọ mú ṣọ́ọ̀bù sí ìgbà náà ìjọtọ bá ẹbọ níwájú ṣọ́ọ̀bù rẹ ìjọtọ bá bẹ̀rẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ wọn tún léyìn lọ àtún yóò bá lẹ ìgbé àdéjù wọn yà á bẹ níwájú ṣọ́ọ̀bù rẹ kẹlẹ mọ wọn ní torí tí wọn máa ń gbẹgbẹ níwájú ṣọ́ọ̀bù rẹ báwọn tí wọn tún ń súre tí wọn ń tún wọn wọn kọkọ sí ọkọ orí ibi wọn wáyé wá wá pè ó tí wọn pè sí wọn ló lè kó kúta bọ. wọn náà wá bá bẹ sọ wọn bẹ bọ sọ ọwọ́ atakò sọ ọdọ àti ọmọ ọgbà lù ọdọ àti ọmọ ọgbà lù ó kò tí wọn rí èèmọ gbogbo ẹni tí gbẹ bọ wá bẹ wá kò tí wọn rí èèmọ wọn náà tó ti di la dé ọmọ àmà ọlọ́pàá ẹni méjì kọ ẹ wà máa wá sun òṣìṣọ́ pẹ̀lú ibi tẹ́sí máa fojú gánà ní máa nọ lójì ẹni tí wọ́n ń yí àgbẹ̀ bẹ̀ ẹni tí wọ́n ń fẹ́ lọ́ bẹ̀ lọ́wọ́ ndé ọwọ́ bá bà lọ́sẹ̀ gbẹ̀ lọ́sẹ̀ gbẹ̀ mi yóò kú ẹ̀ bọ́ yóò kú jẹ ní tí wọ́n bá máa fi dà wọn dà ó ti ẹgbẹ́ ẹgbẹ́ fún mi o ètò pé wọ́n á gbé bẹ́ẹ̀ ṣọ́ọ̀kù lọ́wọ́ á sáfò ṣọ́ọ̀kù bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ nìkan olùgbẹ́ lójúmọ́ ni. ìbò lọ́wọ́ wà ní lórí mo ti sáfò ń bẹ̀rẹ̀ mọ́ owó lórí fún wọn bẹ́ẹ̀ lé sí tẹ́lẹ̀ ọ̀wá gbà fún mi wáṣẹ ti tó ọ̀sán ọ̀mọ tó ẹ sọ ni ẹ fi mẹ́lẹ̀ tí wọ́n á gbé bẹ̀rẹ̀ ló ìbẹ̀rẹ̀ mọ́ àgùránì bẹ́ẹ̀lẹ̀ àwọn èsì ìwádìí tẹ̀ súnà bẹ́ẹ̀lẹ̀ àwọn èsì ìwádìí tẹ̀ ìwádìí gbogbo ẹ̀kọ́ gbogbo ìtàlìtẹ̀lú gbogbo wa bá wà yín náà ní. wọ́n lè máa ma fún ọ̀rọ̀ sẹ́wọ́n títà tó ní èsì àtijọ́ ọdún lọ́sọ̀ pé tẹ́bọ̀ yàn bá wọn tó káwọn gbé lọ sí ìta ẹ̀mọ́ títà tó lè àbá àti tó ti di orúkọ. a ah! lọ́wọ́ lọ pé torí ta ìgbé torí ẹ wò ó ń bí tú bàbá yìí káyọ ọmọ bàbá rẹ kàkó àlọ́ ọ̀rọ̀ máa ń kókó dá ọlọ́run ló máa ń kókó kú díẹ̀ káàdì tó ọba bá láti dẹ́nà tẹ̀tọ̀ fẹ́ wọ̀ torí pé àwọn ọ̀dọ́ ọ̀gbà pọ̀ lọ́wọ́ dẹ́nà tẹ̀ lọ́lọ́ lálọ́ náà wọn tó kí ìjákulẹ̀ ọba yẹn ọmọ kò sí ẹ̀rọ ní àbíjà ọmọ ìtumọ̀ lẹ́yìn ọmọ sẹ́ni tó lè dá àgbàgbà ìgbà àbọ̀wọ̀. a ti gbàgbọ́ pé bàtà yìí jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni a ti gbàgbọ́ mùsùlùmí kò ti gbọ́dọ̀ lọ. ẹlẹ́kẹta alùpùpù ìmáàmù bí wọ́n lò ní ìyẹ́tìlá ìṣẹ́tọ́jẹ́tẹ̀ ẹ̀jọ̀ sẹ́yìn ṣe قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمر وأنا أول المسلمين. قل قل نسكي إن شاء الله. نعم الله. أبدا كان من صلاة الصلاة. إيه ولا نعم الله. ọgbọ́dọ̀ rúkú fún yẹn ọgbọ́dọ̀ kó ìkàlẹ̀ fún yẹn ọgbọ́n rọ́pò làárẹ̀ mí ọ̀nì kalọ́bàtà àti sọ̀lá ọ̀nì kalọ́bàtà ayọ̀ zàkà ọ̀nì kalọ́bàtà àti sìyàmù ọ̀nì kalọ́bàtà àti hajj ọ̀nì kalọ́bàtà àtẹ̀tì fún gbogbo dábàá tó lẹ́sìn àbọ̀rọ̀ tó lọ́kẹ́ lónìí ní àdúrà sálámà pé àbọ̀rọ̀ tó lọ́kẹ́ lónìí. ọwọ́ àdìpá ọ̀gá ń pe jésù. wọn náà kpa ń pa ànábì ọ̀dàdúgbò ọ̀gbà ni. ànábì báwo tòrọ ànábì tó ń pè wọ́n ti ni. ní kíni káàkiri ọ̀sẹ̀ bọ́ tètèrè tí náà wọ́n gbọ́ ànábì tó ti pé wọn bá dà náà tó ó olùkọ́ táwọn kan táwọn pè wọn ní pé nígbà mí mímọ́ o kò ní wọn pè fún ìpè àmọ́ onáwọn ẹni sọ ṣé wàá bẹni ti já ni ṣé wàá bẹni bá dúró ṣe láti. jáde láti yáke láti yáke à. ó bá dùn ó bá dùn ó bá dùn rárá ó kó ṣe kókó kó kàn kára lọ dá. ìlànà ìlànà nílò lè ti fún ẹgbẹ́ kéèlá ní kéèlá ní àwọn kú. tọ́ba tọ́ba kìlá ti tọ́ mú tọ́ba kìlá ti tọ́ mú ọlẹ wájú ẹyin wá àwọn ọdún adúgbò ẹrú ẹrú ẹlòmíì kúmá àwọn àdìsò sílò wọn máa kú ẹlòmíì máa pèsè nípa tí o bulala tí o bulala tí o bulala tí o bulala ẹ gbọrọ bulala tó kú bá ìnáwó àwọn àmà pè lẹ́yìn ọlọ ọbẹ púpọ̀ ọgbà ni bulala tó lọ pa ọwọ anyi kọlọ ń tọ pa kọlọ ń sànù mi ẹni tí ọ̀wá lágbára bá máa pè é. wọ́n dájú pọ̀ gbàdúrà ẹlòmíì ọmọ pé jẹ́wò náà dùn kábàárà jẹ́wò náà dùn kábàárà ní kánú bẹ́ẹ̀ tó náà dùn. tí ọmọ nọ́mbà wo ló ń ìlú ìyàwó lọ́wọ́ kọ́sẹ́ni kọ́mà. ọmọ wa pè náà dùn kábàárà náà dùn kábàárà náà dùn kábàárà náà dùn kábàárà láì lọ àlàyé ọ̀rọ̀ ìmánì náà wà dà ìmánì náà wà dà kọ́nọ̀ ń dà kọ́kọ́ sáà nù wa nígbà míì akọ́nàmọ́kọ́nọ́wà ẹni tí ò ti kú ni wọ́n kú ni wọn náà tún jókòó wá ní wọn wọn náà tún jókòó wá ní wọn bẹ́ẹ̀ni máa gbọ́ àwọn ọ̀rọ̀ náà wọn bá rádaràdà àbáná wọn pè é kó àwọn èèyàn wọn lọ wọn bá wọn láti gbogbo òlu wọn mọ àpàràbà níwájú wọn wọn mọ agbára dálẹ̀ wọn mọ àgbà pé wọ olúwa àwọn ọ̀wẹ́lẹ́dà àwọn ọ̀wẹ́lúwa àwọn ọ̀wẹ́lẹ́dà òkòlótó tó fi wá lọ wọn pè wọn olóòtú àmọ́ àfọwọ́ ra wọn ní kí lọ́ọ̀dà àwọn ènìyàn lọ́ọ̀dà àwọn ènìyàn gbogbo tẹ̀sí ọ̀rọ̀ láti wọ́n wọ́n ní sẹ́kúnra rẹ lọ́kùn káàdì kó o ní sẹ́kúnra rẹ ọlọ́dà kọ́kọ́ mọ́ ìyá wa lórí torí de ilé ìgbókó tẹ̀sí ọ̀sán àgbọ̀dọ̀ fi lọ bẹ́ẹ̀ lónà yà fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọsìn jẹ́mà ó ní bẹ̀rù alágbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ní sẹlómi yàtọ̀ sọlọ kúrò lọ lágbára rẹ ẹlòmí ọ lágbára rẹ ìbẹ̀rù ìbẹ̀rù kó lè dábàá burú sẹ́yìn ẹ gbọ́dọ̀ pé lọ sẹlómi yàtọ̀ sọlọ nínú ìjọ òun náà ẹtẹwọ pọ agbẹ́kẹ̀lé ọlọsẹ aláàbà agbẹ́kẹ̀lé wa sí ọlọlọ ẹ má fi agbẹ́kẹ̀lé yín tọ́jú yẹn tó tẹ bá gbẹ́kẹ̀lé yẹn ẹ padà sábà mọ ẹni tẹ gbẹ́kẹ̀lé aláìní lò náà tòmùgbà tó bá tó bá dúró ju yẹn tó máa dún náà ẹ padà máa tó fún un bẹ́ẹ̀ máa wọ nǹkan fẹ ó sì ti ta ilé wọn ká ó náà lè jẹ pàdé ògbà mi àmọ́ kọ lágbára rẹ mọ àmọ́ lọ́wọ́ ẹlẹ́dàá kò sí tọpẹ tó tí ò lè lórí àgbẹkẹ ní wọn lọta láàbùkù ọdọọlọ bẹ́ẹ̀ ni àfojúsùn àfojúsùn ọrọjà tàlàbùkà ọdọtàlàbùkì àfojúsùn wa bí ọmọ ẹ ojú yìí làwọn ọlọ́mọdé àwòdì ọlọ́mọ. tọ́lọ̀ la àfojúsùn wa ojú ọlọ́ la wò. torí pé tó máa wo dé ó di òkúlẹ̀ mọ́kó gbogbo eléyìí agbọ́dọ̀ mùsùlùmí àti ọ̀sẹ̀ wa nìyẹn náà. ìsájì sálámà sájì ọ̀lọ́ sálámà wà kó lọ́dọ̀ rẹ̀ abilẹ̀kẹ̀ nínú tí túmọ̀ sí pé ẹgbẹ́ ọlọ́wọ́ bá gbọ́ ọdún ní alìmánu bí ẹ̀sùnmá ilẹ̀ ìwọ́sí bẹ́ẹ̀ kẹ́ ní ìgbàgbọ́ sáwọn orúkọ ọlọ́wọ́ àtàwọn àròyìn ọlọ́wọ́. àwọn ọlọ́wọ́ bẹ lẹ́dàá ní àwọn orúkọ tí a ń rẹ́rẹ́ tó ti pẹ́ nìkan ọmọ yorùbá wọn àbọ̀lọ́. ó sì ní àwọn àròyìn rẹpẹtẹ tó ti pẹ́ nìkan ọmọ yorùbá tó tó àbọ̀lọ́. agbọ́dọ̀ gba orúkọ ọlọ́wọ́ bá gbọ́ láti máa fi ọlọ́wọ́ káma fi fi ọlọ àtìgbọ́dọ̀ gba àwọn àròyìn rẹ̀ kọ́ káma fi ròyìn rẹ̀ àwa lè mọ orúkọ ọlọ àti ká wá mà á lè mọ àròyìn ọlọ àti ká wá mà torí ẹ agbọ́dọ̀ máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ káma wá sí ìdánilẹ́kọ̀ọ́ níbi láti láǹfààní àtìmọ́lọ nítorí pé nínú tí ọlọ́run máa ń fi sàmì ẹ̀ tó máa ń gbàgbé yìí ó náà nígbà ìdáhùn pẹ̀lú àwọn olùkọ́ rẹ̀ kẹ́ ẹ dá ọlọ́run bá mọ̀ pẹ̀lú àwọn àròyìn rẹ̀. Téèyàn bá mọ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tí máa ń kọ́ lọ àdúrà rẹ̀ ó tètè máa ń pẹ̀lú ọlọ́run pẹ̀lú àkókò rẹ̀. Ẹni tó bá mọ ọlọ́run pẹ̀lú àwọn àròyìn rẹ̀ tí máa ń kọ́ lọ àdúrà rẹ̀ ó tètè máa ń pẹ̀lú ọlọ́run pẹ̀lú àwọn àròyìn rẹ̀ ọlọ́run ọba kìí ṣe ọba tá a máa wá orúkọ ọkún látọwọ́ ara wa níjọba ti ṣera rẹ̀ lálẹ́ ìpè àbí sádàtú Muhammad sallallahu alaihi wasallam ọba ti pè yàtọ̀ sílẹ̀ yìí kìí ṣe ọba tá a kàn lè gbẹ́ orúkọ ọkún kìí ṣe ọba tá a kàn wá orúkọ ọkún torí ẹ̀ á ti lè ròyìn rẹ̀ pẹ̀lú gbogbo òròyìn tá a bá pẹ̀lú kíkọ́ dáa lérò tiwa láì jẹ́ kọ́lọ̀ lọ́dún òní ara rẹ̀ táwọn náà àgbọ̀dọ̀ tó wọ́n lọ. Torí ẹ̀ olórúkọ púpọ̀ lọ́lọ́ oníròyìn púpọ̀ lọ́lọ́ àyíká tó máa rán orúkọ àti orin ilẹ̀ náà lọ́sọ̀rọ̀ àná àti súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. ẹ má bàa dáta rẹ̀ orúkọ kórúkọ tó ń fi kọ́ ẹ má bọ̀ ẹ má fi fi àwọn àròyìn burúkú tó ń fi ròyìn ẹ má fi ròyìn ọlọ́wọ́ tó rá mi ìgbé wọn àmì pé wọn lọ́nà ọ̀gá mi. kódà bọ́ọ̀lù bọ́ọ̀lù tí wọ́n ń kọ́ lọ́nà kìí ṣe orúkọ tó yẹ kí mùsùlùmí máa ń kọ́ lọ́nà. nítorí bọ́ọ̀lù ó túmọ̀ sí nǹkan míì náà gbogbo ẹni tó bá ti lè pápẹ́tì nípa kankan lòyìnbó ń pè ní bọ́ọ̀lù. ẹni tó máa ń pè yẹn ní god of football god of football bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ god of music wọn a máa pè yàn bẹ́ẹ̀ lédè òyìnbó bẹ́ẹ̀ ló ti jẹ́ pé gọ́ọ̀dù gọ́ọ̀dù gọ́ọ̀dù onítùmọ̀ tó péye fún ọlọ́ ọlọ́ ọlọ́ lọ́dọ̀ àwọn onígbèsì kan tó bá ti dísẹ́nàlì wọn tó wọ a double l a h ẹ̀rí pa àwọn náà sọ pé an Arabic word for God báwọn ti túmọ̀ rẹ̀ lọ bí a kó lò ah, lárúbáwá nà fún God God lọ́dọ̀ ní ìdìbò tó túmọ̀ sí àlá ọ̀dà torí ìdí ẹlẹ́yìn báyìí orúkọ ọlọ́run inú àlùkùránì láti máa yẹ àdínú súnà nàbì Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ ọlọ́run ọlọ́run tí àwọn sọ lédè Yorùbá yìí kéé torúkọ ọlọ́run kéé torúkọ ọlọ́run ìtumọ̀ ọkọ rẹ̀ ìtumọ̀ ọkọ rẹ̀ ìyẹn ni pé ọ̀gbọ́ ó ní ìtumọ̀ ìtumọ̀ rẹ̀ ó ní pé ó ní ọ̀hún lórí wa ó ní ọ̀hún lórí wa ọlọ́run ó ní ọ̀hún lórí wa kí lọ́ọ̀kún náà ọ̀hún gba agbọ́dọ̀ sí lónìí kan tó ìtumọ̀ orúkọ nìyẹn lẹ́sí kórúkọ rẹ̀ torí náà bá wá ní àmọ́ òun láti rí nà òjò ọlọ́run lẹ̀ ìtumọ̀ orúkọ là ní ìpè yẹn lédè Yorùbá ìmọ̀rúkọ rẹ̀ gángan ní kẹ́kọ̀ọ́ kékeré ní ọ̀pọ̀ òun lè yí tán hàn nínú gbogbo orúkọ rẹ̀ wàyílá nínú orúkọ rẹ̀ ní Ar-Rahman Ar-Rahim Al-Malik Al-Qudus As-Salam Al-Mu'min المهيمن العزيز الجبار المتكبر المصور torí ẹ ká mọ ọlọ́run bá máa wọ orúkọ rẹ ká sì má máa wọn àròyìn rẹ ẹnbẹ ní tọ́lọ̀ máa fi sàmẹ́ tọ́lọ̀ máa fi gbàdúrà. akọ́rọ̀ fún mi wá eléyìí ìpèníjà ńlá ní tèmi àti wọ́ ọlọ́run tá a mọ̀ ọlọ́run tá a ń sìn ọlọ́run tá a fẹ́ tó kú wá tá a lè dáná àti ọlọ́run káàfẹ́ tó wá sí náà báwo la ti wá fẹ́ sílé ayé rọ nígbà tá a bá mọ̀ nípa ọlọ́run báwo la ti fẹ́ sọ̀rọ̀ alẹ́ ní ọlọ́run nígbà tá a ò bá mọ̀ nípa rẹ̀ alùpùpù ìmánu rẹ̀ lẹ́ káàpọ̀ ọlọ́run ọba gbọ́ ọ̀ràn àyà ni o gbígbọ́ ọlọ́run ọba gbọ́ tá a ó ti àkójọpọ̀ kan mẹ́rin a ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba ń bẹ a ní ìgbàgbọ́ sí iṣẹ́ ọba ń bẹ kó nìkan ló lè dé láti ní ìgbàgbọ́ pé gbogbo sẹ́ẹ̀tọ̀ táwa bá ń ṣe àgbọ̀dọ̀ pé lọ fẹ́ lómi àtọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ká ní ìgbàgbọ́ sáwọn olùkọ́ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òye láti وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله هو لما حديث النبي محمد صلى الله عليه وآله وسلم إليه تبتعي قال بالغيب من كانت عنده مظلمة لأخيه فليرده اليوم من قبل ألا يكون دينار ولا درهم تلك كمان به lọ́dọ̀ ẹnìkan nínú yín tọ́gbà lọ́dọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ nígbà àbòsí ọ̀yà tètè dá padà lónìí ṣáájú kó tó ti jọ̀kan tí ó jọ̀kan eléyìí tó ti pé àní rówó ànírówó wúrà ànírówó pàdákà tá a lè fi sẹ ìtọ́fẹ́lẹ́tọ̀ máa láti kó tó ti jọ́ pínlẹ̀ àkúyà ní nǹkan kan bá ń bẹ lọ́dọ̀ rẹ lọ́wọ́ gbà nígbà kò lọ́dọ̀ ọmọ ìyá rẹ yá a ti dá padà tó pé kó bọ̀ wá. torí pé ọjọ́ kan bọ̀ yóò lè sí owó má kéèyàn fi gba ara rẹ lẹ̀ nínú rẹ̀ ni wọ́n ti máa mú sàfáàní tẹ̀ ṣàkóso fún ní ìgbà táwọn dáadáa yẹn bá tán àyíká onítọ̀hún ni wọ́n dì òní dáadáa tán ẹ̀sì tí ìsán tán ẹ̀sì ìsán yìí nǹkan ní ìgbà tí ń bẹ lọ́rùn yìí tán àyíká àtàwọn ni wọ́n máa wa táwọn ẹ̀rọ ọlọ́run bá gbọ́dọ̀ gba oníkàlùkù nítorí pé ilé ayé táwa wà lónìí ilé ayé àkòsí àti jàmbá ó lè àti àgbéjáde á lè fi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìbẹ̀rù ọlọ́run ọ̀bọ̀ sí fún wa nípa ọ̀nà wo là ń gbà àdúgbò jọ ọ̀nà wo lélẹ́ ìgbà lọ́dọ̀ tọ́nà tọ́tọ́ ní abẹ́ ìjọ tọ́nà wàhálà ní àbọ̀dà tí ò lápọn náà ọ̀pọ̀lọpọ̀ máa ń kà fún pé ojú ò bá ti wà fún àwọn alẹ́ kò ní hà ìdènà tó a fi máa dáta ẹni tí kò tọ́ sí ní ìpìlá àmú anábì ti sọ ilé yìí pẹ́ nínú àdéhùn tí ìmáàmù Bukhari tó fi jáde ní àsìkò kan bọ̀ wá bá òun tó dé pé wọn ò ní bìlà pẹ̀lú wọ haram tó jẹ́ ẹ̀dẹ́gbẹ́jọba ti wà fún wọn ní wọn eléyìí bá lọ lẹ́rù púpọ̀ ẹwọ́rú àbùkù tó wà nílé ayé wa lónìí ẹwọ́rú ìjàmbá tó wà nílé ayé wa lónìí ẹwọ́ bí àwọn èèyàn tí wọ́n ti ti ojú dá wọ́n ti ti àyà mi nídìí ká ti jàmbá nídìí ká ti àgbédá nídìí ká jáde nídìí ká lẹ́yìn ká làkejì lẹ́kún táàtì jìlá dáàbẹ̀rù àrọ́nú àrẹ́jìlẹ́gbẹ̀dà òdìyàmọ̀ ni rahmatulá a ọjọ́ ìpínlẹ̀ àfihàn ọ̀làgbára wàlá ìjọ ọba ní ìjọ ìpínlẹ̀ àfihàn ìbànújẹ́ ńlá ni ọba jẹ́ fáwọn olùgbà kó òdu ìbànújẹ́ ńlá ni ọba jẹ́ fáwọn olùgbà kó òdu mọ́nà ọba tó ètò yóò fi dá pọ̀ jù pé ìjọ ìpínlẹ̀ bẹ ìjọ ìṣòro bẹ ìjọ ẹ̀sán bẹ tòlùkàlùkù tí ó kéré òkú tó kéré ayé ẹ̀wọ̀n mi yìí ń dé bílà láti fọ́ ọmọ làkejì lẹ́kọ̀ọ́ ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣe jẹ́ pé ọwọ́ wọn ìlànà wo ti ti ọmọ làkejì wọn ọwọ́ wọn lẹ́kọ́ ti ń kọ́ ọmọ làkejì wọn àwọn ló ń tẹ́ fún kọ́ ọmọ làkejì àwọn ló ń tẹ́ àdáwò bọ́ ọmọ làkejì àwọn ló ń fa ló ń ṣe sáànà tí ọmọ làkejì láì kóró ní kọ́lọ́wọ́ bọ́ ọmọ tí wàá ti gbọ̀ǹda ti ní kọ́kọ́ gbọ̀ǹda ti ní pamá gbogbo ẹ̀ lọ́nà ọmọ àti gbangba tọ́ba ti lọ́la àgbẹ̀lẹ̀ àlùyàn yọ̀wò máa tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ayọ̀ ọjọ́ tó ti kó gbogbo tẹ̀ kí pamọ́ lọ́wọ́ gbé ta ọjọ́ tó ti kó gbogbo tẹ̀ kí pamọ́ lọ́wọ́ gbé ta pọ̀npọ̀ sọ tọ́ba ti lọ́ọ̀ gbé ta ẹ wo bí àwùjọ wa ti ti wá ń dà o ẹ wo báwùjọ wa ti ti ń bàjẹ́ àwọn akọ́mọlẹ́kùnjẹ ayé ẹ wo bẹ́ẹ̀ ti ń pọ̀jà ìrẹ̀rẹ̀ tóró kó ìpèlè sẹ iṣẹ orí ikú iṣẹ àdánù iṣẹ tó èdè ọdá fún alátàárọ dọgba iṣẹ tó ṣe pé láti ilé ayé mi ló ti máa gbèsè tọba tó wà nù sàárè rẹ sáko lè yà ọ ìpèlè náà lọgbà ti ṣe tọba ti jọ pé dàrú ni à. báwo ni wọn ti fẹ́ máa di àlè kan láyé ó lè báwo ọgbọ́n tá a sọ náà ti sàtẹ́ tó lọ ní jáde olè ò ní jáde wọ́n iṣẹ́ ẹ̀kú kìlìkìlì ní tí o lè iṣẹ́ àdánù kìlìkìlì ní tí o lè o lè o lè lè láíláí torí pé o lè ẹnìkan ti wàhálà o lè tu owó jọ ẹnìkan wà lọ pé nǹkan tó ń tu jọ o wà lọ pé tó déédéé káfọwọ́ ẹ̀kún rẹ̀ o lè déédéé o lè fọwọ́ ẹ̀kún rẹ̀ láíláí o lè kò sí tàbí ṣùgbọ́n wàhálà tẹ́ni tó dà lórí ọmọ ṣèpè tọ́ba ṣèpè ọmọ àti yóò mú náà tọ́ba mú lórí òun lọ́la tọ́ba dùnú bá ẹ máa fẹ́ torí pé yẹn ti owó tó kéré ó ti lọ sáàmì yá ma lọ́pàá ìgbà yìí lọ́pàá ìgbà yìí wàhálà ẹ̀ lómi òtún fífi náírà lọ́wọ́ ti bá láti yá ó lé ó lé ó táwọn yẹn lé fún báyìí wọ́n ti wọ́n ti rẹ láti yá ma kó tó máa bẹ̀rẹ̀ kí ló ti sí gan-an náírà ni fífi náírà ni tọ́wọ́ torí ẹsẹ̀ wa wo dẹdẹdẹdẹ lẹ ní sọpù yìí gbà sílẹ̀ ètò gbalẹ lọ agbẹdàgbọdọ oríṣiríṣi wọn ti nínú wọn ti lónìí wọn fi gbogbo ẹ lọ́nà ọba wa lọ́wọ́ pé wọn lọ́nà ọba lọ sẹdá rẹ láti ti tọrẹ tó dúkìá wa olúwarù àwọn ọmọlúwàbí ń tẹlé ìdúwà ẹni tó fẹsẹ̀ lílẹ̀ fẹsẹ̀ lílẹ̀ ẹni tó ti lóru níbi ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹnjẹ ọlọ́run bá mẹ́sàn mẹ́wàá àwọn olórí ikú tí ò ní dá fún àwọn wá fi omi àwọn fi kojú wọn fi kóde dá wọn fi kojú wọn fi kọsẹ nìkan tó lè tó lè fura nípa àwọn kú wa kú wọn fi kojú àwọn wa lọ sí ajọpọ ńjọ àwọn wa ń kojú kí àwọn bẹ wọn tún lójú ẹsìn mọ́tò wípé tán ọjà láyé rárá ìpàdé dà láìra láìra ẹ̀dùnmọ̀ aláìra má dàbí léèrè wọn mọ ẹgbẹ́ aláìra tí ẹ máa ń mọ ọkọ̀ ọdún kò tó ọlọ́ kò sí pètò tó kò sí pètò tó ọkọ̀ ọdún kò tó ọlọ́ ọwọ́ àti kò tó ọlọ́ nǹkan lọ́dà kò tó ọlọ́ nǹkan ló fẹ́ níjọ́ làwọn tó gba lọ́yà níjọ́ wọn tó tó kò tẹ́jọ́ ó rò pé bí kò fi ayé akérè ìbẹ̀rù ọlọ́ọ̀lọ́wọ́ wa. tẹ̀wá ní wọ́n ní bàtẹ́ yọ ọdún là yọ ọgbọ́. àwọn èèyàn tí ó kù wọ́n léwu àwọn èèyàn tí ń jalè o àwọn èèyàn kan náà súnmọ́ ọ. àwọn èèyàn kan súnmọ́ ọ tábìlì yọ pamọ́tà o. lágbájá ti olè lọ. òǹkà ń sọ kó lè lò ó jà. ẹ lọ́kàn ẹ mọ́ kúrú ẹ bọ̀. ẹ sì nà sí àbúrò wọn. nítorí pé ẹni tó bá fẹ́ràn ẹni ní bá ní sòrò lọ ẹni tí ọba fẹ́ràn ẹni wọ́n èso òdodo fún yẹn ẹ sọ fún kọ́ lọ bẹ̀rù ọlọ́run lónìí kó tó ń dọ̀là ọlọ́jọ́ kùnì tí èèyàn bá ti kú kọ̀ọ̀táyì àti kábàá màmá èèyàn retí àti ìyá ni gbogbo ẹni tí ó kú wa kú tí wọ́n sì nínú wọn lẹ́sẹ̀ẹ́ sàlàyé fún wa ìwà kú ọ̀dọ́là yóò lé ọ̀dọ́là ìwà kú kò pé káṣá ọ̀gbọ́n àti sọ́lá àti ọ̀pọ̀ lẹ́tà tó yẹ kú láì nítorí pé ọlọ́run ọba gbogbo wa pátá èkó sí màlẹ́bí rẹ̀ nù wa iye kan rẹ̀ mú sínú wa ẹrú rẹ̀ gbogbo wa ó sì ní yára bẹ́ẹ̀ ni ẹni ọ̀rọ̀ tó tó nà ẹ̀ ẹ̀ wọ́n ti àìsókò bẹ́yìn ọkùnrin ọ̀rọ̀ mà fẹ́lẹ̀ ẹ̀dọ́gbọ̀ rẹ̀ rú mi mo ti àwọn ti ṣe léwọ̀ lórí ara rẹ̀ mo wá ṣe léwọ̀ lórí ìdíyìnà ẹ̀ máa ń tàbí ìṣẹ̀ra ẹ̀ ẹ̀ dákun tẹ̀ ọ̀pọ̀lọ́ ọ̀kan látàrí wọ́n wá tẹ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ ọ̀nà lálàáfíà ìjọba gbámátò ọba ìṣèjọba jẹkúrẹ́ tọ́ba lọ́nà yìí ẹ má gbà ẹ má gbà bíi tọ́ba pé sọ́nà ẹ má gbà tọ́ba gbalẹ̀ pẹ́ńpẹ́ń óbì ọ̀tọ̀ kátó wa kọ́ lọ́nà ọ̀bẹ̀rẹ̀ náà ẹni tó mọ̀ pé nìkan wù wá bí olè bí àgbélá bí ìjàmbá bí dánadáná bí pọ́lípọ́lí ẹ kìlọ̀ fún ẹ sọ dúdú ọ̀rọ̀ fún níṣẹ́ olúwa fi yá máa ń bẹ̀ ọ́ ọlọ́run ti di ẹ̀yin náà lè rí sọ̀rọ̀ ìjà fi yá. bóyá ti ní ah, ọmọ fi lágbájá ń wù àbú kí ló dé sọ̀rọ̀ ọmọ fi lágbájá ń wù àjàmbá kí ló dé sọ̀rọ̀ nítorí pé àwùjọ ò lè ṣàdédé dá àyà àfikà fọwọ́ rọwọ́ àwùjọ ò lè ṣàdédé tóòrò àyà àfikà gbogbo akápòlà wá dà ẹni tó mọ̀ pé nǹkan wù àbọ̀ gbọ́dọ̀ lọ yọ̀ọ̀bọ̀ kò ní gbọ́ torí inú pọ́ǹsọ̀ fún wa ọ̀mẹ́ńtọ́nà ọ̀gbọ́n ìgbọ̀ngbọ̀n a gbọ́dọ̀ kúrú ẹnu dandan a gbọ́dọ̀ máa wù oníjà ká máa pariwo bí àwùjọ wa kò sí lọsíwájú kò sí lọsíwájú àwọn ẹrú ọlọ́ọ̀dọ́ ti rọra ti rada àwọn ti kárakáta wọn tó wò nínú kòsíkòsí ọwọ́ ọ̀wọ́ ìwọ̀n gbogbo táwọn wá gbìyànjú bá tó ti lọ́dọ́ fẹ́ tó wò yí báyìí ẹnì kó tó wá lọ kọjọ́ kan yóò kọjá wọn á ah, kí lọ́ọ́ da oró ni kí lọ́ọ́ da oró kó kó wa láti wá tẹ̀sílẹ̀ kíro àbúrú yọ ọmọ rẹ ọ̀tọ̀ rárá gbogbo wa pátá tẹ̀ bá rí sílùú kan dáa àwọn ará abẹ ni wọ́n dáa wọ́n máa sọ pé lùkọ̀ ọ̀dà àwọn ará abẹ wọn gbàgbọ́ gbogbo wa pátá abẹnú àwọn ẹni tí ń kú orí kú yìí ẹjẹ àti ìlọsùn wa ẹjẹ àmọ́ wọn lé gbogbo nǹkan tó ọba wá sí lọ́dọ̀ ọmọ làkejì rẹ ọgbọ́dọ̀ dá padà kó tó kú àìjẹ́ bẹ́ẹ̀ olùrọ́nà gbàdọ̀ ló bá ti lọ́la fún yà á. Béèyàn bá tẹ lọ tọ́ba kú láì tọrọ àforíjì tọ́ba wù ọ́ náà wọ́n ìforí ní ẹjọ́ pé nà ń yà á. Lópin ìgbà tẹ́tẹ̀ tó ṣe ọ̀la ti tó ṣe kọ́ sọ́nà. Àmọ́ tó bá gbẹ̀yàn lọ tẹ̀ wàláhì tọ́ba fi lè tọ́ọ̀ba tó fi kú wàláhì ọ̀sẹ́ni tó kò ní ẹ̀ kájọ́ ẹgbọ́n wọn là ìbúra mùsùlùmí ìwọ ò ní forí di bàbá rẹ bàbá rẹ ò ní forí jọ kálukú ò ní forí di ìyá rẹ ìyá rẹ ò ní forí jọ torí kálukú ń wọ́n náà ti borí ara rẹ kọ́ wà lẹ́jẹ̀ bàbá wà lẹ́jẹ̀ tàbí lójú kálukú tó wálẹ̀ bàbá mi kọ́ màmá mi kọ́ sọ̀tàmùlà tòṣe irú ọjọ́ náà lọ́wọ́ ayé ká máa ṣèpalẹ̀ máa burú dè kó wá dé pé ìyàwó lè wọ́n máa jà láyé jàǹbá ni wọ́n máa ti láyé àgbéjà ni wọ́n máa ti láyé wọ́n máa tàmúlù má láyé ẹni tó ṣe dáadáa náà ẹrú bà wọn níjọ pé nàá fi àmà wọn mọ báwọn ṣe rú là àwọn ẹlẹ́bí ọlọ́run kan pariwo báwọn ọmọ náà táwọn ọba látọ́ wá bá wa kú lùdù lásán tó tún wá jẹ́ kó lé ní wọ́n ń jà òṣìṣẹ́ni tó di ìkan láyé tí ọ̀bá lè mú láyé ó ti lọ́nà ẹni kí orí ní ẹni lọ́jọ́ gbẹ̀dà gbẹ̀dà ọlọ́run lè orí ní ẹ̀dá lórí kọ́ ọ̀sẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ àforí. àbẹ́ ẹ̀jẹ̀ yẹn kò tó tẹ̀ bọ́tọ́lọ̀ iná lọ́run alẹ́ yọ fẹ́ wọn ní ìrọ̀lẹ́ ọ̀yọ́ fẹ́ wọn àbí wọn ẹ̀dá gíga nígbà ilẹ̀ ìṣá. a yọ mà dá fún ọ púpọ̀ wọ́tọ̀ gbọ́rọ̀ ọlọ́mọba ìtẹ́rù ọlọ́mọba ọ ẹgbẹ̀rún méje sàrà kọ̀ọ̀rọ̀ ọjà ọlọ́jà tí mo ní kọ̀ọ̀rọ̀ ẹgbẹ̀rún mẹ́rin tí mo ní. ìrora dá padà ó sì rọra kò rúbojú ó dá padà ọwọ́ àti tókù lọ́ọ̀kan ń sọ títí ilẹ̀ ìlú mọ̀kẹ́lẹ́ fún ọdún mọ́wàá pé o lè gbé sáré o lè pè é. ẹ ọ̀ká wùdọ̀ ti bàjẹ́ débẹ̀ ni wọ́n á ń sọ bẹ́ẹ̀ni kọ́ bá ti bẹ́ẹ̀ kí lè wọ́n bẹ́ẹ̀ alọ́ ló dúlẹ̀ ilẹ̀ ìlú mọ́ bílẹ̀ tí wàá mọ́ tó gbé bàbá tó ní ṣọ́ọ̀bù dídé ń sunkún dé ọbẹ̀ rù wá sí ṣọ́ọ̀bù rẹ̀ ibi alhamdulilayi ọdún dé inú rẹ̀ nù á wọ́n ti dábàdà wọ́n ti dábàdà ọ̀rọ̀ ọ̀rọ̀ àtúlẹ̀ ọ̀rọ̀ àtúlẹ̀ astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi allahumma kafir an sayyi'ati wa tajawaz an sayyi'ati ó sì tọrọ yóò la ìwọ náà nínú ìpayín lọ́jọ́ ìpayín náà. ọ̀wé ètò ìṣèlú tó ronú bí wàdà tó ti padà sí ibi dáadáa sí pé wọ́n lá ọlọ́run wọ́n nínú wọn náà. torí pé kí ni wọ́n gbà ní ọkọ̀ tó lè kí ni wọ́n gbà ní ọkọ̀ tí kò ní wọ́n yẹ kí nǹkan ní nǹkan kí wọ́n wá tí kò ní sí kò lè tètè láéláé. àkànlè sọ pé kẹ́yìn náà kò sí tó lè di láyé tó lè jẹ́ ti dùnú ti dùn wọ́lá ti fúra ti fúra lọ dára ni. yọmọ jẹ yọmọ fúra ni yọmọ gbẹgbẹ yọmọ pé stéèlì ni wọn mọ pé ní ìgbà stéèlì báwọn tọmọ wà tó ti ní. ẹ wá wí látàárọ̀ nìyẹn ti bá wọn lu pọnpọn níbi tá a ti ti fẹ irun lọ irun lọ gbàdúrà tí wọn fi one thousand rẹ lé lọ́wọ́. táwọn pé ìjọba ti jẹun yọ ọ́ jókòó dáadáa yọ ọ́ nà sẹ́ni lẹ́yìn tó bá ń tẹ́kọ̀ ọ̀nà fún nínú owó rẹ̀ wọ́n yàtọ̀ tó lè tìkúra tìkúra ló lè yìí ó lè ọjà o kọ̀ wá sínú bẹ́ẹ̀ èmi dúpẹ́ àwọn tó ṣe tètè lè fi máa di àfọwọ́rà ni kò sí ìjọ lè àfọwọ́rà àti ìdìbìtì àti àfọwọ́rà ọ̀daràn làwọn ti máa ń ṣe kọ̀ wá sí tó kéré o ẹ̀pà ló tí kó lórí ìyẹ́ ẹlẹ́pà torí kò ń ti wù ọmọ ti lọ ọwọ́ anáwọ́ pẹ́pà àti kọ́ da padà kọ́ wáyà nǹkan. ẹ àárín títí bá ti máa fi yẹ ẹ̀pà kọ́ lọ kó yẹ ẹ̀pà lọ́wọ́ ọmọ wa sọ ní bá ti pọ̀ kó o ṣe ní kókò fún dàtú ìgbà. àbí kò pé ìyálẹ̀ pàmọ́jọ́ lówó à ẹ̀jẹ̀ mi lówó báwò èlò lábúlé ẹ̀pà fifty naira gbà. ẹ̀ẹ̀pẹ̀ pàmọ́ ni a torí pé àwọn ọ̀nà láti rọ́nà àbáyọ tó bá di níjọ́ wo ìjọba ìdàgbà nítorí mú àlejò ọ̀sọ̀tọ̀ bá àtúnlá sọ̀rọ̀ kan wálé ọ̀tẹ́rù gbà yẹn bàbá ọlọ́run bá ti lánàá mi ọlọ́run á ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí tó súnmọ́ dáadáa àwọn ni kò fi bẹ̀rẹ̀ àlejò wa kó wọn jọ sọ̀rọ̀ bá àtúnṣe kí wọ́n kó kọkálù ń kó kọkálù ẹ̀yin wọ́n lábẹ́ dàbí bàbá mi wọ́n nà èyí ní kankan ní mo fi lè gbà yín lẹ́yìn bá ti lọ́ọ́ gbèjà lórí ha. ee àwọn tó súnmọ́ àdájú ti wù. ó tún wáá gba lórí ọmọ rẹ̀ Fátímà ọmọ Muhammadu tọrọ tọ́ba wù ọ nínú owó mi lónìí torí ní kankan tí mo fi lè gbọ́ ọ́dẹ̀ lọ́dọọdọ tọ́lọ̀ bá ń di ọjà níyà. onílà ká ìjọba gbọ́ ìyẹ̀rọ ọlọ́gbọ́dọ̀ táwọn ẹni tó ga torí wọn ọ̀gá kàn kó o ní ta rárá àwọn ẹni ànábì àwọn èèyàn ànábì ní òkúlé tí wọn kọ kí àwọn rárá kọ túmọ̀ sí pé ẹ dákun lórí tọ́lá ẹja tó wà wá jù ẹjẹ ká máa wá halal halal pọ̀ kéré haram pọ̀ púpọ̀ kò sí bí haram tẹlẹ pọ̀ tó lórí ní orí ikú náà lọ́kàrà sí yẹn ọ̀pọ̀ halal kan wá kéré tẹ́ ẹ kó ti kéré ọ̀pọ̀lọpọ̀ ń bá làkà ọmọ nǹkan àlùbáta yóò tó yóò tó sẹ́kù ẹdí ká tún wà wá sí bá a bá mẹ́rin tí ó wù wá pé ẹ̀mẹ́jì adákẹ́ nínú tó pa àwa Yorùbá jẹ́ ni pé wọ́n èso tọ́ wọ́n èso dodo òtítọ́ wọn máa sọ Yorùbá sẹ́yìn wàhálà Yorùbá ti ṣẹlẹ̀ lójú yín rí alùpùpù ọmọ tó bọ̀rọ̀ èrè ọwọ́ apẹ̀jọ́ sọ̀rọ̀ ó lọ̀rọ̀ báyìí kò sẹ́tù ó sì sẹ́tù kálukú yóò bá lẹ́nu yẹn. wọ́n ní ẹ àìsòjú ọlọ́wọ́ mẹ́sàn-án kà àìsòjú ọlọ́wọ́ mẹ́sàn-án kà kọ́mọ̀jẹ̀ pẹ̀lú ìlú ó ti gbọ́ nígbà tí èsì rẹ̀ ń jọ̀ lọ. kọ́mọ̀jẹ̀ pé mi ni wọ́n yàn ó tèmi wọ́n mọ̀ mẹ́nu bá wọ́n mú mi mẹ́nu. ìdí Yorùbá máa ń sá fún mi sọ̀rọ̀ kí ni ilé wọn tó lò títọ́ wọn máa sọ pé títọ́ tó fi ta àjókòó wọn sọ àbí òyọ òtítọ́ nù làwọn bàbá wa sọ lòtítọ́ èyí tó kọ́ síbi tá a wà èyí tó dodo òdodo kóró èyí ò dé sọ ẹ jẹ́ ká máa sọ dodo fúnra wa ọmọ yóò gbàgbà pọ̀ nípa mi wálé nígbà yẹn fẹ́ dodo ọ̀rọ̀ àwọn akọ yìí akọ yìí mo lò dé ẹ ọ̀bẹ ní ọmọdé yìí tí mo fẹ́ lọ́mọdé ni ọmọdé ni ọlọ́sìn wà tó ti bá wa dà bí ọ. tí èwe wú lórí ọmọdé náà lọ́mọdé lọ́dọ̀ bàbá rẹ bí ta lọ kọjá kí bàbá rẹ ọgbà wí ó lè kọjá kí bàbá rẹ ọgbà wí dé ọba àtọmọ bọ́ọ̀rù ọdún láyé tí bàbá rẹ ọba ti ti kú ọmọ náà yẹn ọmọ wa ń jáde ọwọ́ àti tí mo fẹ́ ní ọmọdé ni àjọwọ́ ah, bá pọ̀ ẹ ẹ̀yin náà ni ó dùn ẹ̀yin náà ni ó dùn ẹ̀yin tí ó dùn ẹ má wọlé ẹ má wò lè ràn á bíbẹ́ wò ló ń ṣe ojú kọ́ ń bọ̀ kadà ó ló ṣe ní mẹtíìnì wọ́n gba àwọn ìrẹ́ ní. ẹ ká máa béèrè ẹ ká máa béèrè òbí jẹ́ pé ọ̀gbọ́dọ̀ bá ti mẹtíìnì rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti gbé gbogbo kọ̀rọ̀kọ́ ní tí wọ́n fàgbà lágbo lórí sí ní wọ́n bá rí pé àwọn ọmọ bẹ àwọn ọ̀dà mi wọ́n fẹ́ pé kán ní agbára burú bí ìwé ojú òbí gbàgbé àgbẹ̀ bí gbàgbé irú wo lè láì àwọn tó ń fi paná kúrò lójoojúmọ́ kọ́ táwọn máa gbàdúrà ní ìpè ní wọn máa fẹ́ náà ló fa lóbi jẹ́ pẹ́lú mi olóòní máa ti tẹ̀ka tí wàá láàrin ẹgbẹ̀rún èèyàn onaburọ̀ wa mọ̀ bẹ́ẹ̀ ni oná máa èbùkà tó náà ti gbè ọjọ́ rẹ̀ pé orí ẹ̀ ẹ̀ ẹ́ ká máa kéè gbogbo ẹni tó ń wù wá tá a bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà ètò wọn kọ àgbàlagbà tí wà lọ́dọ̀ àkójọ ọmọ tó wọ́n onígbòkò ní dákẹ́ yọ wọn pàkíyèsí òkú ọ̀rọ̀ yẹn kọ́ gbogbo ọlọ́mọ láti ṣàtìṣe wọ́n máa ta ìdá akẹ́kọ̀ọ́ fẹ́nu lọ bẹ́ẹ̀ fẹ́ kọ́ ọkọ mi lẹ́nu ní kí ìsọ lẹ́nu bẹ̀ ọkọ̀ olóró ni wọ́n máa ti dé. ìyẹnì kọ́ ọkọ́ èsì ìjẹun kò tún láti rẹ̀ sẹ́mi kó bá délẹ̀ láti ra orí ẹ̀yà orúkún ọ̀gá ìgbẹ́ àwíjàre lẹ́sìn ọlọ́dà tuntun àwùjọ wa ti àwọn àwọn abú àwọn apalapala àwọn àtẹkẹtẹkẹ àwọn aradarada ọlọ́ba apákó láwùjọ wa ọlọ́run jẹ́ kí ọlọ́run fi ìtọ́jú aláàlì rẹ wọlọ́run jẹ́ kí aláàlì rẹ tó wa kó fi lé wa jìnnà sí tọ́ba tẹ ní haram ìwọ ọlọ́run jẹ́ ká yọ ọ́nù sí tó ṣe fún wa jẹ́ kí n tó ṣe fún wa kó fún wa lójú mẹ́tẹ̀ẹ́ wa lẹ́nu tó dùn lójú kókò dájọ́ ìkó ní ìdáyọ̀ta máa wò ìkó ní ìdáyọ̀ta máa wò ọlọ́run lè ọlọ́run máa ti wá lẹ́nu tí ayọ̀ ọkàn bẹ fún ọlọ́run ọba àwọn ẹni tí àdáwò wo lè báyìí sí níta náà ọlọ́run dàpọ̀ àmúkò lára wọn ọlọ́run bá àmúkò lára wọn ọlọ́run tí káwọn náà wọ́n ka tẹ́kù kí ìfẹ́ wọn kọ́ jọ wọn lójú wọn bá tẹ́ bá rí bẹ́ẹ̀ jọ máa jọ máa tó wọn ọlọ́run ọba bá wa kó àwùjọ wa náà mọ̀ bá wa rántí pé nínú ọlọ́run ọba máa ti ká náà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 وعن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم اغفر لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تولي علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وأصلح لنا بلدتنا هذه وأصلح لنا بلدتنا هذه وأصلح اللهم لنا بلدتنا هذه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد محمد وعلى آله وصحبه أجمعين